kí ni ìjọba lè ṣe láti lè pèsè iṣẹ́ àbí láti lè kó àwọn ọ̀dọ́ ìjọ láti lè jẹ́ kí àwọn náà ní ipa táwọn náà lè kó láti mú kí ètò ọrọ̀ ajé wa kó tẹ̀síwájú. ẹ ṣe olùtù ọ̀rọ̀ yìí náà máa tún pín sọ́nà méjì ìyẹn ìmáa ní ìmáa sọ nípa nǹkan tó yẹ kí ìjọba ṣe máa sọ nípa nǹkan táwọn ọ̀dọ́ gangan tó yẹ kí wọ́n ṣe ní ti ìjọba tá a àsìkò ìdìbò láwa yìí a máa rí kánsẹ́lọ̀ kan sẹ́nítọ̀ kan á lóun ṣe empowerment kìíní kan kìíní although ó da nǹkan tó ń ṣe yẹn ó da but ó yẹ kí ìjọba náà ó yẹ kí ìjọba ó yẹ kí wọ́n ní ètò although wọ́n náwọn ètò kan náà tí wọ́n ti ń ṣe o but kò tí ì tó kò tí ì tó ó yẹ kán ní both at the eh, ìjọba àpapọ̀ ni o ìjọba state ní orílẹ̀-èdè àtijọba àti ìbílẹ̀ náà gbogbo wọn yẹ kí wọ́n ní àwọn structures yẹn láti ensure pé ah um, ìwọ tó bá fẹ́ kọ́ṣẹ́ bábà o lọ síbi báyìí ìwọ tó bá fẹ́ vocational centers ìwọ tó bá fẹ́ lọ ìwọ and ọmọ tó bá dẹ̀ rí ó yẹ kí tẹ bá dé Òṣòdì tẹ bá dé gbogbo àwọn títì wa níbí mm. ẹ máa rá ọmọ kéékèèké àwọn àgbà ẹ máa rí wọn tó ń kiri tó ń a pé ìlú le but gbogbo àwọn ẹni yìí náà ìmí inú ọgùn ò ní eh, access to information so gbogbo nǹkan tí gbogbo nǹkan gbogbo ó yẹ káwọn ìjọba ó yẹ káwọn èèyàn kan wà tó yẹ kó wọn máa kí ṣe pé kẹkọọ mú wọn kẹkọọ arrest wọn tẹ bá ti máa mọ ẹbí wọn kí ni wọn fẹ́ ṣe ṣé hmm. bábà ni ṣé hairdresser ni ṣé kápẹ́ńtà ni ṣé ẹ fẹ́ padà sí school ni ó yẹ kí ìjọba ní ètò because nǹkan tó fà á ti street trading tó fi pọ̀ nìyẹn ìyẹn lápá kan ní ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ náà hmm. tẹ bá wo most of àwọn ọ̀dọ́ wa tó máa ní àwọn jáde school àwọn òríṣẹ́ ṣe ìmí inú wọn dẹ̀kẹ̀ owó tó fi ń ra dátà hmm. because wọ́n máa ń ní àwọn ilé òyìnbó máa ń ní knowledge is power owó tẹ́lómi fi ń ta dátà ra dátà lọ́sẹ̀ hmm. ó tó ṣe nǹkan even lórí Google lórí internet lórí Facebook gan a lot of things wà tó yẹ pé èèyàn gan lè kọ́ fúnra ẹ̀ hmm. lórí tó yẹ pé èèyàn gan lè ṣe lọ́wọ́ ara ẹ̀ tó yẹ pé a wà self employed á dẹ̀ máa rí tọrọkọ́bọ̀ mú wọlé so àwọn àwọn eh, ọ̀dọ́ náà èmi náà máa tún máa gbà wọ́n nímọ̀ràn pé kó má dúró dìgbà tí ìjọba máa tó because kò ń ṣe gbogbo wa la máa ṣe la máa ṣiṣẹ́ ìjọba àbí ṣe jẹ́ ọ́fíìsì la máa so táì hmm. ìwéwé mi náà mi ṣáà so táì lẹ́nu bó ti ẹ̀ jẹ́ pé máa ń so táì lẹ́ẹ̀kọ̀ọ̀kan so mi so táì lẹ́nu gbogbo akọ́ la máa so táì orí íńtánẹ́ẹ̀tì orí gọ́gùn ẹ̀ a lot of things wà tẹ̀bá even lo even Lagos state government wọ́n ní eh, mo ti gbàgbé wọ́n ní àwọn programs kan tẹ́kẹ́ tẹ́ bá lọ sórí Instagram page wọn tẹ́ bá lọ sórí internet generally ẹ máa rá àwọn trainings tán máa ṣe tó ẹ pọ̀ ọ̀fẹ́ even even other states too Ọ̀yọ́ state gbogbo ẹ̀ so káwọn ọ̀dọ́ kan kan kan wá mọ̀ ìmọ̀ ló ṣe kókó ìmọ̀ ló lè ṣe. Hmm. tó wọ́n ti bá yín sọ ẹ̀yin ọ̀dọ́ wọ́n ní ìmọ̀ ló lè ṣe ìmọ̀ ló ìmọ̀ ló ní gbogbo ẹ̀ ìmọ̀ ló làdínì ọgbọ́n ògbé tó alàgbà Adéníyì Bámgbóyè wọ́n ti ń ṣàlàyé wọ́n ní ẹ lo ìmọ̀ ẹ lọ sí orí íńtánẹ́ẹ̀tì ẹ lọ sí orí Google ẹ lọ wo àwọn nǹkan tẹ́yìn náà lè ṣe torí pé kàwé ẹ tún fi ọgbọ́n ìwé ẹ tún fi kógo já lórí iṣẹ́ ọwọ́ àìṣiṣẹ́ ọwọ́ ni kò síṣẹ́ tẹ̀yìn ò lè ṣe olè nìkan ló bọmọ jẹ́ àti pé kò dáa ó bùyàn kù kó mọ tọrọ owó kiri fine bara decent bara léyìí wọ́n ní kò buyì kún ọmọlúàbí ẹ̀yin náà ẹ wo nǹkan tẹ̀yin náà lè ṣe wọ́n ní ẹ má retí orílẹ̀-èdè yín nìkan lè ṣe fún yín ẹ̀yin náà ẹ ronú tẹ̀yin náà lè ṣe kí orílẹ̀-èdè yín kí ó bàa lè tẹ̀síwájú. ètò bàbá ètò. ètò bàbá ètò.